kò lóyìn ọba ò fúnra kò dènìyàn yorùbá ìfúnra màlógún àgbà o. Ọmọ aláṣọ tó wà ní ìta. Ọmọ tẹ̀rù. ọmọ aláṣọ tó wà níta. ọmọ ẹlẹ́rọ tó jẹ́ ẹ̀kọ́. nílá ó ti mo bẹ̀ yín àgbààgbà o. ẹ jẹ́ ìkúrẹ́ o. mo bẹ̀ ẹ̀yin àgbààgbà o. báyọ̀nù síra wa lóhùn ló tọ́. àìrìnkọ̀ a máa jọ mẹ́jọ níyàwó. ọmọ ìyá kan náà ṣáà ní gbogbo wa. pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o àgbà tí òbí inú lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Májàsọ́lá owó bàbá dámì o ohun tó bá wẹ lẹ́nu gọ́bẹ̀nù rẹ̀ sọ. Ibi à ń lọ là ń kọjú sí gbogbo ẹ̀yìn ẹgbẹ́. ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn ṣùgbọ́n kínní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọlọ́dà òru kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó má ṣe o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní o. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní. congratulations to myself congratulations to ẹ̀yin ọmọ yorùbá nínú lóko lẹ́yìn òde níbi tí tẹ̀sí ń gbọ́ ọmọ lóka gbé ti di mo kí yín lọ́mọdé mo kí yín lágbà mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kóyún ní mo kàṣẹ bí mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀ kùrú mo kẹ́yìn èèyàn dáadáa ìlú mo dẹ̀ tún kẹ́yìn ìka ìlú gbogbo yín náà ni mo kí ó sẹ́ni tí mo yọ ọ́ <clears throat> mo kí yín kí yín ẹ dédé àsìkò yìí ẹ kó lè dà èyí tẹ̀lé sọ pé kó má dáná ẹ kó bàjẹ́ ẹ̀ àti rere àti kà gbogbo ẹ̀ ló lérè níwájú Ọlọ́run. Yorùbá atúfẹ́bára wa ṣàṣàrò lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ní ò tiẹ̀ mọ ikú tó pa Bọ́lá Ìgè kò yí ọ̀pọ̀lọpọ̀ ìtọ́dẹ̀ bí ọ̀rọ̀ yìí ń tó pọ̀ ni. ní ìjẹta àti àná àráyè wá ṣètò kí ni router router tá à ń lò ló kó bá wọlé ọpẹ́ ní àti get another one ní ìjẹta èmi àti fúlàní kan wá sọ̀rọ̀ apàdébì kan fúlàní pọ́nbélé tó ń ta màlúù òun ò dá màlúù ó ń ta màlúù ní Ṣàngó lákùrẹ́ apàdé àwa sọ̀rọ̀ níwọ̀n ayé ti mọ̀ mí ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ understand wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ni ọmọ Lúkà ń jẹ oore ọ̀fẹ́ Ọlọ́run ni bàbá Èkìtì ń jẹ bá a ṣe wà yìí wọ́n mọ̀ wá dákú ni ẹ̀yin ọmọ Yorùbá it is God mo fa ní protection ẹ pín ètò yìí ẹ̀yin dẹ̀ ń wò mí ní Facebook kí ló ṣẹlẹ̀ nítorí bó ṣe rí ẹ̀kẹ́ ti rí mi ẹ̀ wá ẹ̀ wá rẹ́dí àti pín ètò ẹ pín ẹ má jẹ́ kan rí wa flag kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín ẹ fi kọ́mẹ̀ntì síbẹ̀ kẹ jẹ́ kí n ṣe àlàyé tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa kẹ jẹ́ kí n ṣàlàyé fún wa bọ́mọdé ò bá ìtàn á bàrọ̀bá ìtàn ikú Bọ́lá Ìgè ó yé mi yékéyéké mo mọ̀ ọ́ mi ń sọmọdé ńgbà tí Bọ́lá Ìgè kú. ẹ pín ètò yìí kẹjẹ ká tètè lè ká lè bọ́ sínú agbami kí lè kí n tún ọ̀rọ̀ fún yín bó ṣe tó àti bó ṣe yẹ ìdí àwọn obìnrin tiktok ẹ ti mọ bó ṣe ń lọ ẹ máa tẹ láìkì yẹn ẹ máa láìkì ẹ máa láìkì ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV nínú tiktok ẹ bẹ̀rẹ̀ sí ní láìkì mi kò ní bàjẹ́ fún yín ẹ máa tẹ kẹdẹ máa fi rose gbogbo ẹ máa tẹ síbẹ̀ ẹ máa bó rose síbẹ̀ ẹ̀yin tèmi ní youtube ẹ tẹ tó o bá ti subscribe subscribe sí wọn appreciate gbogbo yín pátápátá kò sí tó burú ká tó kóṣù yìí tó parí kò sí tó burú ti bá wọ twenty one k subscribers kò báàdì náà ẹ̀yin náà lẹ ṣe ẹ subscribe ọ̀fẹ́ ni subscription wọn ò ń gbowó ṣáà tẹ subscribe yẹn ó tán ọ̀fẹ́ ni wọn ò ń gbowó tẹ ẹ jẹ́ ká jọ bára wa sọ èyí tó ń jọrọ ẹ ṣe ẹ̀yin tẹ ń wò mí ní Facebook ẹ ti move lọ sókè ẹ má jẹ́ kó padà sísàlẹ̀ ẹ tẹ ẹ má bá mi ṣí ẹ lọ listen to me ẹ̀yin tẹ ẹ rí mi gbọ́ mo pàdé fúlàní ìyàjọ ń sọ̀rọ̀ ó lóun mọ̀ mí honestly speaking mi jẹ́ mọ̀ pé fúlàní ni torí yorùbá ẹ̀mọ̀ ẹ̀ dùn tó jẹ́ pé yorùbá yẹn dánmọ́rá mo wá ń gbọ́ tó ń sọ̀rọ̀ ó ní fúlàní lòun mo ní fúlàní oní ẹ fúlàní ti bo ó láti Katsina state lòun ti wá Katsina state ó dẹ̀ wà lákùrẹ́ ó ti dàgbà síbí ó ti bímọ àwọn ọmọ ẹ wà secondary school nílùú yìí àwọn ọmọ ẹ wọ́n gbọ́ wọ́n gbọ́ Yorùbá jọ àwọn àwọn ọmọ Yorùbá tó já tó wà lákùrẹ́ lọ tó rápàlápà nínú yín lẹ kì í jẹ́ káwọn ọmọ yín sọ Yorùbá èdè òyìnbó lẹ nìkan máa sọ wọn ò gbọ́ Yorùbá Fúlàní ó gbọ́ Yorùbá ju àwọn ọmọ yín lọ ó prove ẹ fún mi Fúlàní tí mò ń sọ yìí ó wá ṣàlàyé pé ṣáṣá lòun ti ta màlúù ó lóun ti wà lákùrẹ́ láti nineteen 1972. two nineteen seventy two ló lóun ti wà lákùrẹ́ aṣáájọ ń sọ ọ̀rọ̀ yẹn ó lóun máa ń wò mí dáadáa ó ní ṣùgbọ́n kìíní kan dẹ̀ wá ni ó ní ó ní kì í ṣe gbogbo àwọn làwọn burú bẹ́ẹ̀ yẹn ó ní mo kàn bìlíìfù pé fúlàní burú ni ó ní ó lóun ò burú báyìí <laughs> mo wá sọ fún mo ní ìwọ ti kúrò ní fúlàní ò ṣe fúlàní mọ́ ló ti di ó ti di yorùbá wọ́n dún ló ti wà bí ó ti débí láti pérépéré tán ti ń ṣe tán ti bóyá bàtà ló wá so láti ìgbà yẹn kẹrẹkẹrẹkẹrẹ bóyá màlúù ló dà débí o bóyá bàtà ló so o àmọlé tó bá débí wọn gbéyàwó wá fún o mọrì síbí ó ti bímọ ara àwọn ọmọ ẹ tó wà secondary school ara àwọn ọmọ ẹ tó ti graduate bó ṣe sọ fún mi owó màlúù kí ni mo fẹ́ mú jáde ni wípé ọkùnrin yẹn sọ̀rọ̀ mo wò ó títí títí títí ìṣọwọ́ sọ̀rọ̀ ẹ̀ ó rí mi gẹ́gẹ́ bí ọ̀tá ó rí mi gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ káwọn ṣayé tí ò fẹ́ káwọn gbé ayé gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation Fúlàní must go ó rí gbogbo wa yẹn gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ káwọn leave ó gbà ẹ mọ ẹ̀yin fúnra yín mọ̀ pé wọn wọn èyí gbé wá lábọ̀ fẹ́mi kémi gbà á bó ṣe ń gbé ta bí mo fún jẹ dáadáa lẹ́kùnrẹ́rẹ́ ni mo dẹ̀ jẹ́ kó understand pé ọlọ́run ṣe oníkálukú sí àyè tiẹ̀ náà ọlọ́run tó dá yorùbá síbi tá a wà yìí òun ló dá fúlàní síbi tẹ́ ẹ wà lókè lọ́hùn ẹ nílò àti wàá máa dààmú wa ó dẹ̀ bí ṣé bí fúlàní ṣe ń kọlù wá nínú oko tá a lè lọ sínú oko bó ṣe ń kidnap àwọn èèyàn ṣé yẹn ló tọ́ a máa sọ̀rọ̀ gan kì í ṣe gbogbo ẹ̀ mo lè sọ jáde ajá pọ̀ dáadáa ó ní fúlàní ó láwọn ọmọ òun sùn níbo ló fẹ́ kó wọn lọ kíndìn kan mo dẹ̀ níyàn ẹ ó ní state ìdíje bó ní state you said you from Katsina state ẹ kí wọ́n ní ká ṣe sí ọ̀lọ́ náà ni <laughs> ẹ̀yin ọmọ Yorùbá ó níbi tí mò ń lọ ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá làwọn ọmọ àlè ti wà nú ẹ̀ rẹpẹtẹ Fúlàní lọ rẹpẹtẹ kódà wọ́n bá àwọn ọmọ yín sùn wọ́n dẹ̀ bímọ ojú fúlàní ẹ̀ ń gbé fún ọmọkùnrin ọmọ yorùbá ìyẹn náà dìdìrí dúró bá dẹ̀ gbójú yẹn wọ́n á dẹ̀ tọ́jú ẹ̀ bàbá dúdú ìyá pupa fẹ́ẹ́rẹ́fẹ́ wọ́n wá bí bòròrò tó pọ́n á wọ́n ní wọ́n lé lè fún wa lọ pupa o ọ̀gá kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ wà ní bàbá náà pupa díẹ̀ wọ́n ló kàn pupa ju bàbá ẹ̀ ní ẹ̀ mọbi tọ́mọ ti dé nígbà ó bá pẹ́ tó bá yá ọmọ bẹ́ àwa gbé wa ọmọ àlè ẹ̀ jáde ápẹ̀sì ní ìwọ̀n ìwà kí wà láàrin Yorùbá Fúlàní ń sọ Yorùbá jù yín lọ wọ́n fà àwọn ọmọ yín lóyún wọ́n bímọ tán dẹ̀ gbóyún ọmọ Fúlàní tán gbé wa àfin tán gbé fún everybody mo fẹ́ kí gbogbo yín understand kò sẹ́ni tó kórìíra Fúlàní èmi ò kórìíra wọn I don't hate them ṣùgbọ́n mo fẹ́ kí everybody understand the reality tó wà ń bẹ̀ wípé ọlọ́run dá oníkálukú sí ààyè ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí pé yíran yorùbá ààyè tẹ́ ẹ máa wà rèé kò yẹ ká di ojú wa kẹlòmíì tàbí ká lajú kẹlòmíì dẹ̀ wá kó dẹ̀ lóun fẹ́ gbà lọ́wọ́ wa it shouldn't be. kódà inú ọlọ́run gan ò lè dùn sí ẹ̀yin tẹ́ ń wò mí ní facebook ẹ bá mi pín program yìí màámi ọ̀rọ̀ ajú fọwọ́ bá jẹ́ ẹ káàbọ̀ ojú òní tì yín mọ̀ ẹ má gbàgbé o gbàgbé ọ̀la ni bẹ́ẹ̀dẹ̀ mi gbàgbé bó ṣe mọ̀ bẹ́ẹ̀ kí ibì yẹn lẹ̀nà. wọ́n pariwo ipe afẹ́gba Yorùbá nation kì í ṣe Sunday Ìgbòho ló bẹ̀rẹ̀ ìjàgbara pé Yorùbá nation gbọ́dọ̀ dúró kì í ṣe bàbá pọfẹsọ Bánjí Akíntóyè ló bẹ̀rẹ̀ pé Yorùbá nation gbọ́dọ̀ dúró kì í rẹ̀ ń sọmọlúkà o kì í sọ Ọláyọmí Kòìkí àwa àwa gbà á ni àwa àwa òyìnbó tí bàbá lò fún wa ń jọ yẹn acclamation làwa ṣe àwa ṣe acclaim ẹ ni pé this is right this is how it should be. ẹ gbọ́ láti ọdún tó ti pẹ́ làwọn ọmọ Yorùbá kan ti ń dìde tó ti rí kùdìẹ̀kùdìẹ̀ nínú ìrìn àjò yìí lọ́dún 1960 nineteen fifty nine nígbà tó ti ń prepare tó náà fẹ́ gbòmìnira lọ́mọ Yorùbá kan ti dìde kíní kan dé sànyà ló dìde tó sọ pé òmìnira tẹ́ ẹ fẹ́ gbà papọ̀ yóò máa léwu lọ́jọ́ ọ̀la o. ó kígbẹ́ ó sọ̀rọ̀ ipò òmìnira tẹ́ ẹ fẹ́ gbà yìí ó máa fa ìfàsẹ́yìn bá ìran ọmọ Yorùbá. Kabiru Adébáyọ̀ God bless you my brother thank you sir ó ní òmìnira tẹ́ ẹ fẹ́ gbà papọ̀ pẹ̀lú àwọn fúlàní àti ìbò ó léwu fún ìran yorùbá o ẹ jẹ́ kí yorùbá ṣe tiẹ̀. nígbà tó sọ kò sẹ́ni tó rí tiẹ̀ rò wọn ò dá sí i àwọn ìran yorùbá ni ò rí tiẹ̀ rò ṣùgbọ́n àwọn bìrìtì kan wò ó pé who is this man tó fẹ́ ba ṣóò jẹ fún wa. nígbà tán gbòmìnira tán ó tún fi gbé yẹn ó fi bọnú pé yorùbá must stand yorùbá must stay yorùbá must be independent on their own ẹnu ẹ wọn mọmọkùnrin yẹn wọn ṣe kí ni wọn páyẹ wọn pa torí pé nàìjíríà jórílẹ̀èdè tó jingiri nínú ìwà ìkà wọn ò gbọ́ anything nípa ẹ̀ wọ́n pa wọ́n fẹ́ máa fún yín láwọn instances àwọn tó dìde nítorí Yorùbá tó jẹ́ wípé níṣẹ́ ni wọ́n rẹ̀yìn wọn ṣe ni wọ́n pa gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ yín kò mọ ikú tó pa àwọn tí mo fẹ́ dárúkọ fún yín wọ̀nyí má prove ẹ̀ fún yín ọmọdé ò bá tàn ó bá àrọ́bá àrọ́bá bàbá àbí. ọkùnrin kan wà ọmọ Yorùbá pọ́nbélé ni ọ̀gá sójà ni is um, is a major ní Nàìjíríà àmì. nínú no not Nigerian Nigerian Air Force ló wà àwọn tó fa tó fọ aeroplane tó fi aeroplane fighter aeroplane tó fi ń jà ọmọkùnrin yẹn jẹyàn tó strong Bello lórúkọ ẹ̀ he's from Ògbómọ̀ṣọ́ ó strong gidi nínú iṣẹ́ ológun wọ́n dẹ̀ respect ẹ̀ wọ́n bẹ̀rù ẹ̀ gidi tòró mọṣẹ́ ológun yẹn mọ́ kò sí aeroplane kò sí fighter jet tí ò lè wà Bello from Ògbómọ̀ṣọ́ lórúkọ ẹ̀ kò sí fighter jet tí ò lè wá wá ṣe research wa débẹ̀ ni nígbà tí ó tó àkókò kan wọ́n rí ọmọkùnrin yẹn because twenty four seven ọ̀rọ̀ Yorùbá ló ń jẹ lẹ́nu ọ̀rọ̀ Yorùbá ló ń jẹ lẹ́nu ó lè yẹ kí Yorùbá dá dúró because kò sí ẹni tó kọlu ẹ̀ bá pé kò lè kàn bí ẹ̀ ìgbà tí Awólọ́wọ̀ ń ṣèjọba ilẹ̀ Yorùbá kò lè kó bí ẹ pẹ̀lú ìgbà tí wọ́n náà gbòmìnira tí wọ́n wá náà pín state tí gbogbo ẹ̀ di ọ̀rọ̀ central government ló jẹ́ pé bẹ́ẹ̀ pa ten kọ́bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n kó lọ sàbújá ọkùnrin yẹn rò ó ó rí pé things are not normal kíní yìí ò dáa ó fi gbèrè bọnu ó pariwo ó sọ ẹ mọ̀ pé sójà sójà ò kì í they don't wọn ò gbé sára ó sọ̀rọ̀ àwọn alámì wọn gbé gam ó dọ̀dọ̀ ga kí ló ṣẹlẹ̀ ojú ẹsẹ̀ náà ṣẹ̀tì ẹ̀ ọ́ wọ́n ṣẹ̀tì ẹ̀ ọ́ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n pa yẹn wọ́n pa lójú ẹsẹ̀ Yorùbá ṣe rí àwọn àgbààgbà àgbàgìrìwò àgbà ìkà tó wà ń lẹ Yorùbá lẹni tí wọ́n kọ̀ tó ń sọ̀rọ̀ ojo ló ń ṣe wọ́n dẹ̀ káwọ̀ gbogbo wọn pátápátá ò mi láti sọ. They are all cowards. Wọ́n mú ọmọkùnrin yẹn Bello flight lieutenant or whatever náà pé ọ pa á torí pé kí ni nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ẹ má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Délégi wá wà lára wọn. Oppression tí Babangida tó fi náà press ìran Yorùbá ó wà nílẹ̀ Yorùbá òun ṣèjọba nínà dánbaraki nílùú Èkó ó dẹ̀ ń ọ̀pẹ́rẹ́sì ìran yorùbá nílùú èkó mẹ́ gbogbo wọ̀nyí ni eh, Deleke wá tó ń ṣiṣẹ́ lé lórí is a professional journalist veteran journalist sí gbogbo àgbáyé mọ̀ kí ló ṣẹlẹ̀ Babangida mú wọn pààyàn mo ń sọ àwọn tó ti ń jà nítorí yorùbá ni mo ń sọ fún yín mi ìfẹ́ sọ àwọn èèkàn nílẹ̀ yorùbá tí àwọn àwọn fúlàní wọ̀nyí tí wọ́n padà nù ìyàbọ ìyàkú ìyàfẹláwà ń bẹ o ara àwọn èèkàn ní onílẹ̀ Yorùbá wọ́n pa sọnù wọ́n pọ̀ tí bá ní kí n máa kà wọ́n fún yín bọ tìyẹn kọ́ ni mo fẹ́ sọ wọ́n pa yín wa wọ́n yanjú ẹ̀ mo máa play fídíò kan fún yín lè ní kẹ́ fún ara yín gbọ́ ẹnu ẹ̀ láwà títí títí nígbà tí wọ́n ní ká padà sí democracy it is true bàbá Bọ́lá Ìgè ó jẹ́ lídà ẹgbẹ́ action eh, kílẹ̀ ń pè eh, alliance for democracy ad nígbà tí wọ́n ní kí democracy padà ní nineteen ninety nine unanimously gbogbo yorùbá jọ fìmọ̀ ṣọ̀kan wọ́n ní kán lo olúfàlàyé gẹ́gẹ́ bíi candidate yorùbá ìbá ṣe wípé wọ́n mọ̀ nígbà yẹn wọ́n bá ti rọra nominate bàbá bọ́lá ìgè kó lọ ṣe president yẹn jẹ́jẹ́jẹ́ bọ̀tọ́ tó yí ọlọ́run tòró ṣeé ṣe kí bọ́lá ìgè ṣe president yẹn kí gbogbo nǹkan mọ̀ rojú kí bọ́lá ìgè gan mọ̀ jẹ́ ti ara ẹ̀ mọ́ torí ègún wà lórí ibi tó ń pè ní president yẹn ègún wà nínú síìtì yẹn kò sí èèyàn ọlọ́run tó bá débẹ̀ tó jòkó síbẹ̀ ó máa di ìránṣẹ́ sátani instantly ọlámídé ayọ̀mí god bless you adétóyè steve ẹ ṣé mo dúpẹ́ o ẹ káàbọ̀ ẹ máa bá mi pín ojú òní tì yín ẹ máa bá mi pín ẹ máa bá mi tẹ̀ ẹ máa tẹ̀ láìkì kí ló ń ṣẹlẹ̀ yín èèyàn mi ní tiktok bẹ́ẹ̀ ṣe pọ̀ tó no mi ò rí one thousand like ẹ máa bá mi tẹ̀. kí má fi àkókò mi ṣòfò àti àkókò ti yín kájọ yànnà náà ọ̀rọ̀ wọ́n lo wọ́n lo bàbá olúfàlàyé gbogbo ọmọ yorùbá ló parapọ̀ pé ẹgbẹ́ kan ṣoṣo táwa ní rèé kò sí lókù gọọmenti tẹ bá dé òótọ́ pdp pdp eh, eh, wà ńgbà yẹn ṣùgbọ́n kò sí state tẹ bá dé pdp dàbí bẹ̀rẹ̀ láti lagos state tó fi dé èkìtì ondo èkìtì ọ̀ṣun ọ̀yọ́ ògùn èkó gbogbo state wọ̀nyẹn pátá kò síbi tẹ́ bá dé ad wọn kó ninety percent ninety percent àwọn pdp kó ten ìyẹn ló mú kí gbogbo ọmọ yorùbá wọ́n di ìbò yẹn wọ́n di massively wọ́n dìbò fún bàbá olúfàlàyé bàbá ẹ dojú ti yorùbá ẹ dojú tara yín wọ́n ní kábíyèsí nìyí ẹ kábíyèsí sáyà ara yín ọdún nìyí bàbá ẹ ní kábíyèsí sáyà ara yín you are disgraced you are disappointed to disappointment to yourself mi ò tí ì wá omi ò wá bóyí o bàbá olúfàlàyé ọ̀tọ̀ ni programu yín má ṣètò fún yín wá fúnra rẹ̀ ni wà ọ́ dà pé kọ́lọ́pàá ló ń bá mi wá ẹ ti mọ̀ mo wà díẹ̀ ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ ẹ gbọ́rọ̀ gbogbo yín tẹ́lẹ̀ fẹ́ jẹ wá mọ́yé tẹ́ fẹ́ fi ìyà pa wá lórílẹ̀‐èdè yìí ẹ mọ̀ ó tọ́ ṣùgbọ́n gbogbo yín kọ̀ nítorí tara yín ẹ̀rù ń bà yín àbí ẹ kù sínú ẹ̀rù òun ni gbogbo yín ẹ kù sínú ẹ̀rù yẹn ni ẹ ti gbọ́n kankan ẹ̀yin ọmọ Yorùbá bàbá tó ń pè ní Bọ́lá Ìgè very long kó tó di nineteen ninety nine ló ti tẹnu mọ́ ló ti tẹnu mọ́ wọ́n dẹ̀ mọ inú ẹ̀wọ̀n rọ́kàn ẹ̀ pé interveni ń wárè ó fẹ́ kí Yorùbá jáde kúrò ní Nàìjíríà tí agbára bá tẹ ọwọ́ ẹ̀ ó máa jáde ṣùgbọ́n you remember I keep on telling you always pé Yorùbá lọ̀tá Yorùbá à ń kojú ọ̀tá ilé à ń kojú ọ̀tá òde nínú ìran Yorùbá yìí àwọn ìdá ìwí ẹlẹ́pẹ̀ ni wọ́n ṣẹ́ fún Yorùbá èpè mi sí lára àwọn tẹ́pẹ̀ ń jà sẹ́ẹ̀ ẹjọ́ mi mi sí lára wọn. èpè ló ń jẹ́ ọmọ Yorùbá ó lè jà ẹ́ kò sí lára èmi ò sí lára wọn èpè ò já èmi. ẹ gbọ́ bàbá yìí pariwo ń polongo ń ké tantan pé ọ̀nà àbáyọ fún ìran ọmọ Yorùbá ni pé kí Yorùbá dá dúró bàbá yẹn ò sọ̀rọ̀ regional government ṣì Bọ́lá Ìgè àwọn Afẹ́nifẹ́re ń pera wọn níbi sókọlà Afẹ́nifẹ́re wọ́n dìde ogun wọ́n dìde ọ̀tẹ̀ wọ́n dìde ẹ sí bàbá Bọ́lá Ìgè wọ́n dìde ogun sí tí bá sọ fún yín ikú Bọ́lá Ìgè kò ṣẹ̀yìn àwọn Fúlàní gba ọwọ́ Ọbásanjọ́ àwọn Fúlàní gba ọwọ́ Ọbásanjọ́ kò ṣẹ̀yìn wọn Ọbásanjọ́ ló kárí ẹ̀ á o wọ́n pàṣẹ fún ni pé ẹni báyìí abẹ́kókú kíní kan wà tí ò yé yín ẹ̀yin ọmọ Yorùbá má sọ fún yín kò sí ẹni tó dìde pé Yorùbá gbọ́dọ̀ dá dúró tí èrò ṣe pé wọ́n máa yanjú wọn máa pa wọ́n dànù ni ẹrù bẹ́ẹ̀ bàbá Akíntóyè kàn déédéé sá lọ sí Kútọ́nù nítorí Sunday ni ó lọ torí Sunday lóòótọ́ ṣùgbọ́n ó lọ torí ẹ̀mí ara ẹ̀ tó bá jẹ́ Nàìjíríà ni bàbá Akíntóyè wà mo garanti yín one hundred percent wọ́n á ti pa gbogbo lílọ kẹrí pé wọ́n lọ sínú ilé Sunday Igboho wọ́n dìídì pàṣẹ pé kán lọ pa Sunday yẹn yìí fún gbogbo yín lẹ mọ̀ ìṣe wọn níbẹ̀ ó sùn ẹ̀ lẹ́lì pé wọ́n fẹ́ pa ni wọn ò rí ọgbọ́n dá wọn bá ti dá ọ̀nà náà bá ti dènà dé wọn bá ti fìbọn fọ́ orí ẹ̀ dànù tó bá yẹ pé ni tí ò tóra ẹ̀ mú ni. tó bá yẹ pé bàbá olóyè Sunday ọmọdé yẹn mọ Ìgbòho ìsàwọ babadali one jáwọn láyà one tó bá yẹ pé kò tóra ẹ̀ mú ni ọ̀nà ni wọ́n á ti dé wọn ò ní wá nu ilé ẹ̀ ṣùgbọ́n wọ́n rí pé wọn ò ní choice náà ṣe dá ọgbọ́n tó ń dá yẹn tó ṣe wá sínú ilé yẹn tó ṣe wá dára tó ń dá wíwọ̀ tó dẹ̀ wọnú ilé yẹn yìí fúnra yẹn á rí kòrókòrò pé wọ́n wá láti parun ni bàbá yìí dìde ó bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ má gbàgbé Ọbásanjọ́ ni president Ọbásanjọ́ was the president of Nigeria àwọn wo ló lọ mọ́ Ọbásanjọ́ jáde àwọn Fúlàní àwọn ló lọ wú jáde nínú ọgbà ẹ̀wọ̀n wọ́n gbé wá wọ́n ní bàbá máa bọ̀ wọ́n gbé bàbá wá ìwọ ni wàá ṣe president ìwọ máa dance to our tune he has been dancing to their tune as far back to nineteen seventy six tó ti take over government lọ́wọ́ Murtala nígbà tí Murtala kú ó dance sí tune àwọn Fúlàní torí àwọn ló fi síbẹ̀ àwọn yẹn náà ló lọ yọ jáde lóko ẹ lọ́gbà ẹ̀wọ̀n pé máa bọ̀ ìwọ ni wàá ṣe president yìí tá a bá fẹ́ wàá bá wa ṣe abdulsalamu dẹ̀ kọ constitution ó pé èèyàn márùn jọ oníkan kọ constitution àwọn márààrún dẹ̀ kọ constitution wọ́n gbé fún wọn wọ́n fi decree thirty three wọ́n sọ di constitution wọ́n dẹ̀ gbé lé ọbásanjọ́ lọ́wọ́ pé gbà fi máa ṣèjọba nàìjíríà ọbásanjọ́ gbà kò ní choice ẹni tó wà lọ́ba ẹ̀wọ̀n àwọn abdulsalamu ní àṣẹ láti ọ̀dà pé ẹ pa sínú ọba ẹ̀wọ̀n bẹ́ẹ̀ kó kú ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ lò ó ọmọ iná làárọ̀ síná wọ́n fi ṣe wọ́n lọ mú jáde láti inú ọgbà ẹ̀wọ̀n wọ́n sọ di president tòun láwọn nǹkan tí wọ́n fẹ́ carry out tó jẹ́ pé ọmọ iná ló gbọ́dọ̀ wá ṣiṣẹ́ òun fún iná ẹ pín program ìfẹ́ Ọbásanjọ́ di president wọ́n bẹ̀rẹ̀ sí ní ní target lóríṣiríṣi target yẹn bẹ̀rẹ̀ sí ní lọ kàkàkàkàkàkàkàkà ibẹ̀ náà ti wò pé ọ̀gbẹ́ni tó ń pè ní Bọ́lá Ìgè must die ẹ wo fídíò yẹn kẹ́ wo nǹkan tí Bọ́lá Ìgè sọ tó jẹ́ kí gbogbo wọn dìde ogun tí wọ́n fi pinnu máa tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín ẹ wo ẹ wo fídíò yẹn. àákọ́ jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti bá ọkọ wọn dá májẹ̀mú wípé ní agbára ọlọ́run by two thousand AD òmìnira máa dé fún ẹ̀ka òmìnira. èmi sì ní ìdájọ́ pé ọlọ́run ní bàbá yẹn ti sọ pé a máa gbòmìnira sẹ́gbọ́. ọlọ́run ọ̀ràn níyàn ọlọ́run ọbáfẹ́mi awólọ́wọ̀ ọlọ́run adékúnlé ajáṣin á mú wa dé ilẹ̀ tuntun náà nígbì tí ẹ̀gbin ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìlè mọ́ tàbá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ yìí àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kù bí egbére. lójú àwọn ẹgbẹ́ rẹ̀ tí mò ń wí ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí ènìyàn máa wà nú ẹ̀gbin nú ìyà nú ìrẹ́jẹ. abá sì fojú wo kì í ṣe àwa Yorùbá nìkan nìyà ń jẹ ní Nàìjíríà bí Yorùbá ti bọ̀ wọ́n wí wọ́n ní àrùn tó ń ṣe ojì náà ló ń ṣọ̀ọ́dún ohun tó ń ṣe abọ́yadé kọ́ o ìyà tó ń jẹ sógbẹ́ ìyá abẹ́òkúta ń kọ́ òun náà ló ń jẹ súlẹ̀ ní kò dàgbò èmi tó bá pa bàbá múwà ní adó èkìtì kọ́ tó yàtọ̀ sí èyí tó pa ìkejì kú ní abákálíkì mo ti tutù ní ìsìn wà rántí tí wà láyé ló ń jẹ́ kí rántí o nígbà tí a wà ní ogúgà ẹ̀yìn ẹ̀yìn náà àti gbọ́ olóyè akíntọ́lá ló ń pè ọ́gà ní ogúgà ó wá polongo ẹgbẹ́ ndp lẹ́sà òkè ló ń bi ọjà wa ẹ̀kẹ́ tó bá ti kọjá ẹ̀sà wípé ẹ̀ lọ sókè bẹ̀sì ilé àwọn ìkejì kúlú. jẹ́bọ̀ àwa náà ṣe action group àti NCNC àwa di ọgbà àgbà yẹn ló bá kúkú mú ìgbé àti ìtúkú ló bá pa ọ́. bí tí bọ́lájí bá wà ní kó gbọ́ ilé yìí nítorí tó bá di ọ̀rẹ́ mi á sọ fún ẹ tí makíjọ́lá ó lọ sí òde ló wá ní wọ́n máa sọ. ẹ gbọ́ ni ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí ó ní by the year two thousand that is twenty four years ago twenty four years ago ó ní Yorùbá máa bọ́ nínú ìgbèkùn ó ní Yorùbá máa gba òmìnira ẹtúgbọ́ ẹtúbẹ̀rẹ̀ yẹn nìkan gbọ́. àákọ́ jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti bá ọkàn wọn dá májẹ̀mú wípé ní agbára ọlọ́run by two thousand AD òmìnira máa dé fún ẹ̀ka òmìnira. ṣé ti ń bọ̀ ẹ̀yin dẹ́ ẹ̀ mọ ìdí ikú tó pa Bọ́lá Ìgè ìdí ikú tó pa bàbá yẹn gangan rèé jẹ́ kí wọ́n sọ àwọn reason tán ṣe focus lórí bàbá yẹn tán ṣe pa fún ẹ. number one Bọ́lá Ìgè ò kì í ṣe èèyàn yẹpẹrẹ nínú ìjàngbara ilẹ̀ Yorùbá kì í ṣọmọdé nínú ìjàngbara ilẹ̀ Yorùbá Bọ́lá Ìgè jẹ́ àgbàlagbà lára àwọn ọmọ lẹ́yìn bàbá Awólọ́wọ̀ lẹ́yìn bàbá Awólọ́wọ̀ ó kan bàbá Àjàṣin lẹ́yìn bàbá adásí bàbá Bọ́lá Ìgè ló nẹ́ẹ̀sì. Bọ́lá Ìgè yìí ọ̀rọ̀ tó sọ wọ́n mọ̀ pé Yorùbá ló sọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ lóyà pẹ̀sì tó jẹ́ pé kì í ṣe bí eléyìí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pé Yorùbá gbọ́dọ̀ gbòmìnira òun náà fi dìde ogun sí bàbá yẹn àwọn bìrìtì kan fún àwọn Fúlàní wọn fún wọn lọ́wọ́ pé kẹ́ ẹ̀ lọ́nà wàhálà ń bọ̀ ìyẹn náà fi lọ lu Ọbásanjọ́ ìyẹn náà fi pàṣẹ fún Ọbásanjọ́ pé má nìyà abaṣọ ẹ jẹ o ṣọbásanjọ́ ti dórí oyè ó ti rí bíbẹ ṣe dùn Ọbásanjọ́ rí pé ibẹ̀ dùn ó fẹsẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn ni wọ́n mọ̀nà bí wọ́n ṣe ṣeṣẹ́ yẹn àwọn náà mọ̀nà bí wọ́n ṣe ró idán yẹn tó ṣe invite wọ́n mọ̀ pé kò sí kan tán lè fi mú bàbá yẹn kò sí májíkì tán lè lò fún wọn wá invite wọn ní kó wá hold position attorney general of the federation inú bàbá náà dùn ó bìlìfù pé òun lè gbabẹ̀ ran ìrìn àjò yẹn lọ́wọ́ ẹ jọ bàbá Bọ́lá Ìgè two thousand and bí ẹ̀wọ̀n gbọ́dọ̀ ń pa yẹn two thousand and one kọ́ àbí two wọ́n mú bàbá yẹn wọ́n mú balẹ̀ báwo ni odidi attorney general of the federation lẹ́ẹ̀kan ṣoṣo gbogbo security yẹn ah signal ni wọ́n signal sí gbogbo wọn pé ó yá ẹpò rabi ewé mọ́ínmọ́ín lọ́wọ́ tá a ṣe ń wò yìí gbogbo wọn dẹ̀ disappear àwọn làwọn lọ jẹun èèwọ̀ attorney general of the federation gbogbo yín lẹ̀ fi ilẹ̀ two thousand and one God bless you gbogbo wọn fi ilẹ̀ wọn làwọn lọ jẹun wọ́n dẹ̀ mú bàbá yẹn wọ́n ní ìbọn yẹn sí direct wọ́n dẹ̀ pa á. òun ni mo ṣe ń wo nígbà tí mo ń gbọ́ kátàkátà tó jáde nínú ọ́díò Ààrẹ Ọ̀nà Kakanfò tá a gbọ́ pé àwọn eléyìí ò wọ́n mọ bó ṣe ń lọ ṣùgbọ́n wọn ò fẹ́ sòótọ́ àìsòótọ́ àti ẹ̀tanú ni ààrẹ fi sọ̀rọ̀ tó sọ jáde yẹn wípé Sunday Ìgbòho ló pa Bọ́lá Ìgbò ṣé Sunday Ìgbòho gan wà lójú ọpọ́n ni ṣé wọ́n mọ̀ ni ṣé wọ́n dá Sunday Ìgbòho mọ̀ gbogbo gbà tá à ń sọ ìṣe fọ́mọ ọlọ́mọ ọdún ọdún kẹ́kẹ́ ló wà tó ti tó ti hustle fún life ọ̀dà ni àti DSS tó ń sọ àtọlọ́pàá àti sójà tó ń sọ ọ̀dà ni Ọbásanjọ́ is commander in chief of the armed forces òun ló yan olórí sójà òun ló yan olórí ọlọ́pàá òun ló yan olórí DSS ọ̀dà kọ́ lásán ni ẹ̀ló ó yá sọ fún àwọn ọmọ ẹ̀ tó wà lọ́dọ̀ Bọ́lá Ìgè withdraw gbogbo wọn right now ah yes sir yes sir your your your your excellence sir ọwọ́ kan ni ẹ̀ló ó gbogbo yẹn kúrò bẹ́ẹ̀ right now. wọ́n ti pàpẹ́ ti iṣẹ́ àwọn ọlọ́pàá lára àwọn ọlọ́pàá tó ń sọ ó lè jẹ́ lára wọn gan máa gbéṣẹ́ yẹn rán. that is Nigeria for you a country that there is no justice tó bá pa ẹ́ ní Nàìjíríà wọ́n pa ẹ́ ní no justice mi ò rí n tó ṣẹlẹ̀ Nàìjíríà ti justice wáyé rí kò sí wọ́n mú Bọ́lá Ìgè wọ́n pa simply because of tó ń pariwo pé yorùbá máa bọ́ yorùbá máa jáde nínú nàìjíríà. wọ́n dìde ogun mo sọ fún yín kàtígóríkà gbẹnu mi Sunday Igboho tó pariwo yorùbá nation tó bá jẹ́ pé wọ́n ráyè ni wọ́n á ti pa Sunday tipẹ́tipẹ́ wọn ò rí ọgbọ́n dání wọ́n fẹ́ fowó wù ẹ̀ kán fi sàá kán fi gbé wá bóyá afọ́tra gbàtàn gbọ́ pé wọ́n ní Sunday láìkí owó wọ́n wá fẹ́ gbà bí owó wọ́n fẹ́ fi mú Sunday Igboho wọn mọ̀ pé ìtọ́pẹ̀ ní ìfẹ́ orílẹ̀-èdè ènìyàn ó yàtọ̀ sí ìfẹ́ owó ó supersede ìfẹ́ owó that is why I keep on telling people kò sóye tó fẹ́ fún mi mi ò lè betray ìran ọmọ Yorùbá láyé àtọ̀run kí n wo owó yẹn kán tó sínú kán tó sí kòkó house látòkè délẹ̀ kí n wò ó èmi múra mi jẹ́ mọ̀tẹ́bí ò ní dúró náà sódì ẹ̀bọ mi ò ní jẹ́ kó tàn mí kò sí ẹ̀tàn ẹ̀ you can't deceive me with money kò sí bó ṣe tó wọ́n wà ní program ẹni kan sọ fún mi ọlọ́mọ òrówó ni tó bá rówó wà fọ́ wà dànù wà ṣe integrity abijura lọ èmi ni mi ò mọ bówó náà ṣe tó o lè o lè yí ọkàn mi padà kúrò lọ́rọ̀ Yorùbá nation ṣá tí n bá ṣe Yorùbá nation tó bá gbówó fún mi mo lè gbà máa gbà máa ná àjẹmọ́nú mẹ̀mẹ́ tó bá lé ọmọlúkà ìwọ mo fún o máa gbà máa ná ṣùgbọ́n ọmọlúkà gbowó yìí gbàgbé yorùbá nation kò lè ṣeé ṣe máa jẹ́ kó yẹ pé mi ò lè ṣe gbá ipò yìí fi yorùbá nation lẹ̀ máa jẹ́ kó yẹ pé mi ò lè ṣe bẹ́ẹ̀ bá pa mí ẹ̀yà pa mí o torí ẹni tó bá ń ro yìí pé ilé ayé yìí bíntín ni gbogbo kí ni wọn yóò ní jọ lójú ẹ̀yin tó jọ lójú yẹn ẹ̀yin lẹ̀ ń ro yìí pé nǹkan ńlá ni I keep on telling people àwọn tó lówó yẹn lánàá àwọn dà lẹ́nìí tí mi ìbá tiẹ̀ rántí tẹnikẹ́ni MKO Abíọ́lá ńkọ́ níbi títí ẹ tiẹ̀ fún aburú dé Abíọ́lá kú gbogbo ọlá ẹ̀ gbogbo owó ẹ̀ àtorúkọ gbogbo ẹ̀ kú pẹ̀lú ẹ̀ what are we talking ìyẹn ò tó define fún wa yìí pé ilé ayé asán ni when you are when you died and that is all nothing more lẹ́ni gbogbo nǹkan tábíọ́lá ní nígbà yẹn tán fi sọ pé Abíọ́lá is the richest man in Africa where are those things today ibo ni concord wà àti concord paper àti concord airline àti kìnnì kan where are those things all those properties tó bá sọ̀rọ̀ one hundred richest people in Nigeria today kò sọ ọmọ Abiola kankan nú ẹ̀ kí là ń dààmú ara wa fún mẹ́rin àsálàyé tó o bá ti kú oṣooṣù ẹ̀ báyìí gbàgà ó ti parí nìyẹn so o ò lè fowó wù mí yóò lédè ní pé ti bá rí jẹ láyé yìí hmm, àjẹmọ́nú mi ni tí bá ti jẹ́ tí mo ti mi ò sáré kí n kọ́lé yẹn jànrànjànràn tọ́lọ̀ bá kọ́ yàrá mẹ́ta mẹ́rin fún mi tí mo jòkó sí gbéyàwó táwọn ọmọ jòkó tì mí ògo ni fọlọ́run lókè ọ̀run tí mo dẹ̀ lórí ọ̀fẹ́ àti ṣe ìrànlọ́wọ́ fáwọn tó yẹ kí n ṣe fún torí ọ̀pọ̀lọpọ̀ ló ń lùkàn tò mí pé kí n tí tó fẹ́ ti pàṣẹ mi dìde if I am able to do that ó ti tó kí ni mò ń lé mi ò sọ pé mo fẹ́ di Adéńgòtè mi ò sọ pé mo fẹ́ dọ̀tẹ́ dọ́là ẹni tó bá ń lé gbogbo wọn yẹn òun ni wọ́n lè gbowó jàǹràn fún tó lè jọ lójú asán ni gbogbo ẹ̀ when you die you die and that's all wàá fi gbogbo ẹ̀ lẹ̀ orí olórí lánàá gbogbo Rolls Royce yẹ gbogbo Rolls Royce tàbí ọlára gbogbo Porsche gbogbo Lamborghini gbogbo Lincoln Navigator gbogbo gbẹ́rẹ́dẹ́ bẹ́ẹ̀ eh, gbogbo ẹ ti jẹ pátádà nù ó ti tán ẹ lọ òtítọ́ a máa lékè ní gbogbo ìgbà wọ́n mú bàbá yẹn wọ́n padà nù in tó dùn mí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tó wá wà ń sìn wọ́n rí òkìtọ́ yẹn wọ́n mọ̀ pé ìdí tí wọ́n ṣe pa Bọ́lá Ìgèrè no ẹ̀yin tẹ́ ń wò mí ẹ jòkóó kẹ́ ẹ fòye gbé kí ni ẹ̀ṣẹ̀ tí Bọ́lá Ìgè ṣẹ̀ táwọn kan kàn ṣé nàbà wà Ìgè ò dùn president kò dùn gómìnà ó ti ṣe gómìnà sẹ́yìn kò tún gómìnà mọ́ kò dẹ̀ sọ pé òun fẹ́ ṣe president kò bá Odúbálayè kò bá dùn kò dùn president kò dùn gómìnà kò dùn anything wọ́n pè é pé máa bọ̀ wá ṣe attorney general of the federation minister of justice ó dẹ̀ agree pé wẹ́ ibi náà á wúlò àwọn àtúnṣe tó yẹ kán lè ṣe bóyá wọn á lè lọ ọdún tiẹ̀ láti ṣe wọ́n yàn bàbá yẹn ò lo ọdún kan pé fi wọn pa yẹn wọn padà nù torí ká ba lè pa náà ṣe invite ẹ pé kó wá ṣe ẹ jòkó ẹ̀rọ kí ló ń dùn ká má sọ pé bóyá àwọn àtẹni tó jọ ń du president ló wá pa ká má sọ pé àwọn àtẹni tó ń du gómìnà ló pa tàbí àwọn àtẹni kan ń du contract ni wọ́n ṣe pa kí ni bàbá Bọ́lá Ìgè tẹ́ ẹ gbọ́rọ̀ ẹ̀ nísìnyí kí ló ń dùn kò dùn anything but ọ̀rọ̀ tó sọ wọ́n mọ̀ pé ó máa follow ẹ̀ to the last point wọ́n mú bàbá yẹn wọ́n ṣe kí ni pm wọ́n pa á ó mo ṣe ń sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ní kẹ́ ẹ jí ẹ̀yin ní kẹ́ ẹ jí gbogbo àwọn bàbá dẹ́rẹ́ wọ̀nyí wọ́n mọ̀ ọ́ tọ́ ọjọ́ wà lára tó ṣe wọ́n ló wọ́n dà mo sì rọ́mọ ibò tó sọ́lé ní tó sì kọ́mẹ́ntì ẹ̀ jáde ó ní ó ní ó ní Yorùbá are cowards olójó ni gbogbo Yorùbá pátápátá èmi máa ń dìpẹ́ndì máa ní màmá sọ bẹ́ẹ̀ mọ́ pé Yorùbá jẹ́ ojo but with this situation I want to believe wípé ojo ni gbogbo Yorùbá ojo ló pọ̀ jù nínú yín àwọn bàbá wọn yẹn ojo ni wọn toró ẹ̀rù bà wọn pé tá a bá lọ sọ pé yorùbá nation wọn wọlé wa wọn lè pa wa wọn lè wá pa àwọn ọmọ wa wọn lè ṣe kiri kan ṣùgbọ́n bó ṣe ń dàgbà sí lọ́pọlọ wọn reduce sí wọn lọ́pọlọ mọ́ tó lè dàbí insult but i don't care ọmọ tó bí tán kọ́ ni mí ọmọdé ẹgbẹ́ kọ́ kódà mo tún túnra mi kọ́ mo mọ dágbègbè kan bọ̀wọ̀ fàgbà but ẹ̀ ń lù wá ẹni ká má sunkún ẹni yà ń jẹ wá ẹ náà gbọ́dọ̀ ké ìtí wo ló ń gbọ́ ẹni tá a nà lára ń tà ẹ̀yin lẹ ń gbẹnu ọ̀rọ̀ sọ fún ìran Yorùbá tó bá fẹ́ ṣe ẹni tì nílẹ̀ Yorùbá sọ fẹ́ pọmọ lúkà síbẹ̀ ni sọ fẹ́ pè wọ́n tó ń wò mí wọ́n fẹ́ pè ẹ́ síbẹ̀ ni mo ò lè pè ẹ́ àwọn bàbá wọ̀nyí ni wọ́n pè kí ló dé tí gbogbo wọn tó tó tó tó tó kọ̀ láti sòtítọ́ ẹ pariwo wọn Nàìjíríà ah o bàbá Olúfàlàyé àánú ṣe mí fún ẹ bàbá ṣé ẹ ẹ ẹ dẹ̀ lérò yìí pé ẹ lérò yìí pé àgbáyé máa da lẹ́rọ ẹ bàbá ṣé ẹ lérò ẹ bàbá ẹ wojú mi dáadáa death is only once I don't fear death tó bá dé ó dé náà nìyẹn ẹni bá fẹ́ lọ kó máa lọ ẹ ẹ dára tó wù yí bàbá ẹ dẹ̀ rò pé ìran ẹ rò pé ìṣẹ̀dá àwọn ọmọ Yorùbá ò ní bí gbogbo yín pátápátá ẹ rò pé ìṣẹ̀dá ọmọ Yorùbá ò ní bí yín mi ò kí ẹ tẹ́nibọ́dì yín fẹ́ sọ. bàbá olúbáláyè ó wà nínú oko ẹ kidnap wá àwọn fúlàní wá wọn gbé ẹ lọ for days èwo chief tó padà sọra ẹdọba bóyá wọn sọ ẹdọba ni bóyá ìyìnlẹ ẹdọba don't bloody care about that wọn ní kábíyèsí kan nìyí gba ah, kábíyèsí ọyọ òòrùn kì í sọ kábíyèsí ọmọlúkà wọn gbé yín lọ odidi ọba you were there for almost five days they don't release you even your security ó lọ sí wọ́n yùn yùn ẹ̀ sí baba how does one go concern ẹ nígbà tó ti gbé ẹ wá tó ń rìtọ́ọ̀nù ẹ wọ́n wá fún ẹ lówó wọ́n fowó tẹ̀ baba ẹ má bínú àmọ̀pẹ́ yìí ni wọ́n wá gbé ẹ gbà ẹ má bínú ẹ má sọ anything nípa ẹ mọ́ ẹ̀yin náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbowó ẹ dẹ̀ ṣe mú ẹ sọ anything mọ́ torí ọmọ Yorùbá ẹ jókòó kẹ́ ẹ wò ó pé ah, ìran mi ni Yorùbá ìtò ń ṣẹlẹ̀ yìí bàbá táwọn oníkàlùkù tá a bá pín tí Fúlàní wà lọ́tọ̀ tí Yorùbá wà lọ́tọ̀ tí Ìgbò wà lọ́tọ̀ ṣé wọ́n sọ fún yín bá àṣìpàpà lè ṣe papọ̀ ni à ṣe papọ̀ ìta táwa ń gbìyànjú láti protect òun ní ilẹ̀ wa àtòfin tó máa gáìdì everybody nílẹ̀ Yorùbá òun làwọn ń gbìyànjú láti protect bàbá ẹ wá sọ ọdẹ yìí protect nínú Nàìjíríà fún wa afẹ́mọ́ ìtẹ́ rí nínú nàìjíríà yẹn gangan gangan tẹ́ ẹ ṣe sọ pé ẹ fẹ́ kó pín ẹ sọ fún wa. bàbá olúbalàyè ẹ̀yin gangan lẹ gbé lẹ́tà dání tẹ̀ ń kà á ah, bàbá ẹ disappoint ara yín ìbá ti dùn kó dáa bó ṣe gbé yín lọ́dọ̀ yẹn kán ti gé orí yín lọ kán má rí yín mọ́ yóò kí ẹ kán gé orí yín lọ kó wá ju ẹ̀wà wọ ọba tó ń gé orí ẹ̀ lọ that would have been the best torí kò sí jẹ́ wà fún ìrọmọ Yorùbá ẹ wúlò fún wa. gbogbo yín èké àti ẹ̀tàn òun lẹ̀ ń ṣe gbogbo yín pátápátá lẹ mọ̀ pé gbogbo ọmọ Yorùbá ló fẹ́ kí Yorùbá dúró tó bá wà àwọn tí ò fẹ́ kí Yorùbá dúró mo lè ó gba ẹnu mi láti sọ wípé ká bá wò ó ẹni èjì ẹ̀ta bóyá ni wọ́n pé five percent ọmọ Yorùbá yes reality lẹ́gbọ́n ni àwọn tó lè tó jẹ́ pé ẹ bá bèrè lọ́wọ́ pé ṣé a fẹ́ kí Yorùbá jáde kúrò ní Nàìjíríà a fẹ́ kí Yorùbá sì máa wà ní Nàìjíríà àwọn tó máa sọ fún yín pé àwọn ò fẹ́ kó jáde mo lè búra fún yín pé wọn ò tó five percent of Nigeria of Yorùbá population which you knew Baba. gbogbo yín lẹ mọ̀ ẹ lọ nú ọjà ẹ lọ lé ọtí ẹ lọ chọọchì ẹ lọ sálámọsí ẹ lọ everywhere tó ti kóra jọ kẹ lọ ẹ ju ọ̀rọ̀ yẹn síbẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn nígbà tí èèyàn mẹ èèyàn táàtì tó bá wà lórí ìjòkó tí wọ́n jọjọ ń ṣàṣà tó ń sọ̀rọ̀ tó ń ṣeré tí wọ́n mú nǹkan tí wọ́n ń ṣàwádà ẹ dá ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ pé kí ni ká ṣe sórí ọ̀rọ̀ yìí kí ni solution ẹ rí i pé twenty eight nínú thirty lásán fún yín wípé kí Nàìjíríà pín ni solution wọ́n lè wá pàjáṣà sí bẹ̀rẹ̀ ta ló wá fẹ́ pín báwo ló ṣe máa wá pín wọ́n lè sọ correct question ni wọ́n béèrè ṣùgbọ́n nínú ọkọ̀ wọn ìtọ́fẹ́ ni pé kí wọ́n pín gbogbo ilé ilẹ̀ ni bàbá yìí dẹ̀ mọ̀ ẹ mọ̀ ìka lẹ́kàn ń ṣe fún àwọn ọmọ Yorùbá ìka àtòjò tó ṣe rí ló wọn dàdẹ́ tó ń bímọ ojo ẹ̀yin fúnra ara yín ojo ẹ tó ń bímọ ojo imagine bàbá Fáṣọ̀rántì as old as Baba is àwọn ọmọ Baba yẹn ń ti bàbá kọ́ba lè bá yín kọ́ lè lọ́ bí appointment fún yín àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ lè fi yín sí appointment ẹ̀ ń ti bàbá bàbá tó ti súnmọ́ etí bèbè tó ti súnmọ́ etí ikú tó yẹ kẹ́ ẹ jẹ́ kí bàbá ṣe àtúnṣe kó tó lọ kó tó lọ sọ́run kó lè rí kan jábọ̀ fún bàbá kó lè rí kan jábọ̀ fún Awólọ́wọ̀ kó lè rí kan jábọ̀ fún àwọn adáṣí kó lè rí kan jábọ̀ fún Bọ́lá Ìgè kó lè rí kan jábọ̀ fún Olódùmarè ọba tó dá ẹ tún ti bàbá ẹ̀yin ojó ẹ tún bí ọmọ ojó àwọn ọmọ yín tún yọjó torí tán fẹ́ jẹ ìmọ̀tara wọn nìkan kí ni ẹjọ́ kí ni bàbá Fáṣọ̀rántì fẹ́ sọ kí ló mọ̀ àwa la mọ̀ bàbá yẹn ti dàgbà it's almost hundred years àti pé ó gbé ọdún kan ló kù kó pé hundred bàbá ti dàgbà kí ló sì mọ̀ ń sọ ẹ wá pẹ kóra yín jọ ẹni bàbá sọ pé bàbá wo ló sọ pé ẹ ń ti bàbá ẹ̀yin ọmọ bàbá àánú ṣe mí fún yín á bí yín ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ ni ọlọ́jọ́ ń kájọ ni ẹ lè máa torí dáìjẹ ẹ lè máa ṣe lẹ́ni torí pé Tinubu débẹ̀ Tinubu àṣẹ àlọ́ ẹlòmíà dé tó jẹ́ pé ìjọba ò ní mọ̀ ní mọ́ by then ìbọn náà máa fi lé gbogbo yín wọ́n gbọ́ kọ́tẹ́ kójọ pátá ìbọn àti pọ́ǹpù náà máa fi ba gbogbo ẹ̀jẹ̀ mu lójú ayé lójú ayé yín reality lẹ́gbọ́n yẹn kì í sọ̀rọ̀ àsọdùn mi ò ṣépè fún yín òótọ́ ọ̀rọ̀ ni mo sọ ó dẹ̀ máa ń korò ó máa ń dàbí ègún ni ó máa ń dàbí ègún ni fat ni mo bá fún yín ẹ jáde bàbá ẹ ráwọn ikọ̀ yín jáde kán lọ ṣèwádìí àwa wọnú ọjà àtọ nínú church ẹ wo fídíò mi náà nínú oṣù kájẹ mi pamọ́ I was in a church many churches máa dá sílẹ̀ ń bẹ̀ Yorùbá Ìlọrin àwọn èèyàn tún dá sí dáṣì sí olè solution nínú ọjà mo lọ sí abẹ́ ẹ̀rí mi ni kì í ṣọjà kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin ẹ mo yí ọjà tí mo ti rìn ní tí mo dẹ̀ bá àwọn ìyálọ́jà gbogbo sọ̀rọ̀ ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin màmá wa tòótọ́ kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n ní bí Yorùbá jáde ló tọ́ gbogbo àwọn èèyàn pátá ló fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ìkà ẹ̀yin ìkà àgbà ojo ojo ẹ̀yin lẹ fẹ́ ká pín ẹ̀yin lẹ fẹ́ ká pín ẹ ń bèrè ẹ mo challenge gbogbo yín ẹ̀yin dẹ́ ń gbé fídíò ẹ kọ́ ti bí yìí I have a question for all the Afẹ́nifẹ́re wọ́n ti láwọn ò fẹ́ Yorùbá ẹnì kan jáde ká sọ fún wa kí ni nǹkan tí wọ́n rí nínú Nàìjíríà tí wọ́n fi sọ pé àwọn ò fẹ́ kí nàìjíríà pín a fẹ́ mọ̀ they all lost that explanation ẹni kan jáde kan ṣàlàyé fáwọn ọmọ yorùbá kì í bí ìsọpọ̀ ọmọ lúkà àwa ọmọ yorùbá ẹ jẹ́ kí àwọn àgbààgbà afẹ́nifẹ́re jáde kan sọ fún wa a fẹ́ mọ̀ kí ni wọ́n rí nínú nàìjíríà tó fi láwọn ò fẹ́ ká pín or is there any hidden something behind Nigeria tí wọn ò fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá alẹ́tọ̀ọ́ láti mọ̀ gbogbo wa lọ́mọ Yorùbá orí òtòrí lọ ẹ̀ jù wá lọ bẹ̀ ẹ kàn bí privilege láti hold position láti lead ni a dẹ̀ gbà fún yín as a leader pé leader ni a gbà fún yín bẹ́ẹ̀ privilege lẹ́ni bàbá tèmi náà lè wà nípò tẹ wà yẹn bọ̀wọ́ ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan tó ṣe fi yín sílẹ̀ ni so what are we talking ẹ jẹ́ wá that explanation ìdẹ́ rí nínú nàìjíríà tẹ́ fi sọ pé àfi dandan ká wà níbẹ̀ yẹn ká kú ká di àgbé sílẹ̀ àfẹ́ mọ́ tẹ́ ẹ bá ṣàlàyé ẹ̀ fún gbogbo ọmọ yorùbá tó bá tá a bá rí pé n tó tọ́ ni lóòótọ́ á calm down àrọ̀ra faramọ́ ìyàwó àjẹyà yẹn gbé ṣùgbọ́n o àìjáde ṣàlàyé ẹ̀ fún wa yẹn irọ́ lẹ́pa àpò ara yín lẹ sọ gbogbo wọ̀nyẹn sí. ẹjọ́ náà yóò bá ti pàdé àpò pọ̀ pẹ̀lú presidency gbogbo àwa tó ń ṣe Yorùbá nation sí wọ́n ti ní kọ́ máa mú wa ẹ máa rest mo ń sọ eléyìí fún yín ni just ẹ máa wòran èmi ò bá bá ṣe pamọ́ rìn jabrajabra lèmi rìn tèmi jabra máa ń rìn mo lè rìn kẹ gbọ́ pọ́npọ́n mọ lúkà pé wọ́n ti gbé lọ ẹ mọ̀ pé inú mi ti ẹ̀ bí wọn tẹ́lẹ̀ lọ́jọ́ tí wọ́n lọ ní ilé olóyè lọ ṣọṣẹ́ ń bẹ̀ àwa méjì kan wà tán kòǹpà mẹ́ta wọ́n kọ̀ǹpọ́ sí orúkọ àwa mẹ́tẹ̀ẹ̀ta pé tán bá bá wa ń bẹ̀ dáì ẹ pa wọ́n gbogbo from reliable source wọn ò fi pamọ́ wọn ò fi pa tàn fún mi wọ́n ní ní ìfi orúkọ mẹ́ta yẹn pé àwọn mẹ́ta yóò tẹ́ bá bá wọn nù bẹ́ẹ̀ yẹn ẹ finish wọn ẹ má ẹ má arrest wọn kill them. èmi bàbá èkìtì àtọ́láyọmí kò èkí believe wọn ni wọ́n máa bá gbogbo wa ń dẹ̀ pátá èmi bàbá èkìtì àtọ́láyọmí kò èkí ẹ̀dẹ̀ wa wo bọ́lọ̀ ṣe sọ láì lọ́jọ́ náà lọ́hùn ó yẹ kí n wà nínú ilé olóyè lọ́jọ́ náà ó yẹ kí n wà nínú ilé yẹn lọ́jọ́ náà ṣùgbọ́n ó yí ọlọ́run bó ṣe sọ láì mo ti sọ ìtàn yẹn fún yín dáadáa darí I was supposed to be in that house Òṣogbo ni mo ti lọ ṣe ìpàdé mo ń kúrò níbi ìpàdé yẹn ó yẹ kí n gbabẹ̀ darí sí Ìbàdàn ní nílò olóyè ṣùgbọ́n mo ti wọnú mọ́tò Àkúrẹ́ tí mo ti ń padà bọ̀ kí n tó kí n tó rántí pé olóyè ní màá ní kí n máa bọ̀ lọ́dọ̀ wọn ló bá tó the next thing ti máa gbọ́ lóòwò ọjọ́ náà ni pé nǹkan ti ṣẹlẹ̀ mẹ́ẹ̀ mi ì bá lọ sí i so they are still looking for ọmọlúkà ẹ lọ́rọ̀ bí àwọn ti gbẹ́jú kúrò wọ́n sì ń wá gómìnà tó wà lóńdó ṣe dá àti ìmẹ́lẹ̀ tó ṣe mo sì ń wo gbogbo bó ṣe ń pè ṣé dẹ̀ mọ̀ pé sometimes gbogbo wọn pápátá tó bá ti jòkó sípàdé tán ti sọ̀rọ̀ wọn á conclude pé táwọn fẹ́ ṣe rèé ẹni tó wà ń bí ó lè má lágbára àti ṣe anything because that is their unanimous conclusion ó lè má lágbára àti ṣe anything ṣùgbọ́n mò ń study Lucky Ayédatiwa mò ń study ẹ̀ mò ń wo ìgbésẹ̀ ẹ̀ lórí Yorùbá nation tó mò sọ ó mọ̀ mí dáadáa Lucky tó bá gbé ìgbésẹ̀ tí ò yẹ kó o gbé lórí ọ̀rọ̀ Yorùbá nation á fún ẹ ní wòtòwòtò ẹni á gbé fún ẹ lódindi I know you are powerful as a governor of a state àmọ́ agbára tó wà lọ́wọ́ ẹ ó lè sọ kejìlẹ ó lè pa ó lè ṣe tí ò dẹ̀ sẹ́ni tó máa bí ẹ even tó o bá kúrò lọ́fíìsì nobody will ask me. mo mọ̀ ọ́ mo mọ agbára tó wà lọ́wọ́ gómìnà but á fún ẹ jẹ sáà bá gbé ìgbésẹ̀ tó ní agbára lórí ọ̀rọ̀ yorùbá nation àwa ò dàlú àbábá yìí dàlú ni ṣáàbàlú jẹ́ ni àbọ̀jọ́ ká ti ṣe yorùbá nation ẹgbọ́n wa pa lọ àtàkì lẹ́nu ìwé ẹ̀mí we will never do that ọkọ wa gbẹ́kọ̀ọ́ máa ṣe tiẹ̀ káwa máa ṣe tiwa àní ká má ṣe election lódo state i will never preach for that òṣèlú lèmi ò bá yí ṣe òṣèlú ni mi ò ṣe àní ká ẹ má ṣe election yín ẹ ṣe ondo state cannot be without governor so èmi ò sí lára àwọn tá a sọ pé no election in Ondo state rárá èmi ò sọ tá a bá sọ pé no election ṣé mo ti lẹ́ni tí mo fẹ́ fi síbẹ̀ tó fẹ́ ṣe gómìnà ni so Ondo state is preparing for governorship election let them do it with all support tèmi ni pé mi ò sí lára olóṣèlú mi ò campaign for anybody mi ò jáde pé lágbájá ni kẹ́ ẹ dìbò fún tàbí tàmẹ̀dò ni kẹ́ ẹ dìbò fún I no care about that tèmi tí mo dúró lé lórí ni pé Yorùbá nation yìí no going back kẹ́nìbọ̀dì má dènà dè wá ẹni bá dènà dè wá ó fẹ́ gbìjà ọlọ́run ni ó fẹ́ rí ìjà ọlọ́run. finally ẹ̀yin èèyàn mi ọmọdé yẹn mọ́mọ́ máa kí yẹn mọ̀ kú oríire o kò sí ẹni tó sọ̀rọ̀ yorùbá nation yìí tí ò ń ṣe pípa ni wọ́n máa pa wọ́n mo ti fún yín láwọn àpẹẹrẹ mo ti fún yín láwọn examples of àwọn ọmọ yorùbá tó jà nítorí yorùbá tó dẹ̀ jẹ́ pé pípa ni wọ́n ń pa wọ́n tó bá jẹ́ pọ́wọ́ wọn tẹ Sunday ọmọ Adéyẹmọ ni wọ́n á ti pa tipẹ́tipẹ́ their plan is ẹ ká pa á ẹ yanjú ẹ̀ nígbà tí wọn ò rọ́gbọ́n dá wọ́n tún lọ sí Benin Republic wọ́n tún fowó tán wọ́n fowó tán wọ́n fowó tán wọ́n rò páwọn rí Sunday mú wọn mọ̀ pé Sunday yàtọ̀ ìgbọ̀wọ́ ọ̀sán wọn bàbá dá mi ẹ já wọn láyà wọn ẹkùn ọkọ fúlàní ọkọ gbogbo wọn kì í ṣe ọkọ fúlàní nìkan ẹkùn ọkọ yorùbá tòrọ́nà tẹ pọ̀ nílẹ̀ yorùbá ìka pọ̀ nílẹ̀ yorùbá mọ́sẹ̀ ṣẹ̀ṣẹ̀ lára àwọn àgbààgbà ẹ̀yin ìka àgbààgbà ordinary conference kẹ́tì àpàwọn ọ̀dọ́ kẹ́ seek opinion wọn you need do it ẹ kàn dé ń dá ayé wa ẹ dẹ̀ kàn gbúdọ̀ ayé wa tó bá jẹ́ pé ẹ fẹ́ prove pé ẹ fẹ́ fi parẹ́rẹ́ lélẹ̀ ni ẹ ti pè fún conference ìran ọmọ yorùbá kẹ síkì opinion àwọn ọmọ yorùbá pé kí lẹ rí bó jẹ́ pé kẹ pe gbogbo àwọn àgbààgbà gbogbo àwọn house of assembly gboggo former member house of assembly bó jẹ́ àwọn lẹ máa pè jòkó gbogbo àwọn eh, businessman tó ti tọ́lọ́run ti bless kẹ pè wọ́n jòkó gbogbo àwọn tó yẹ kẹ pè kẹ síkì opinion àwọn àwọn ìyá alájà àwọn bàbá lọ́jà gbogbo àwọn youth kẹ pè wọ́n kẹ jòkó kẹ jọjọ fi kẹ mingle papọ̀ ẹ kàn dìtámì fèjì wa fúnra yín ẹ kàn ń gbé ọjọ́ ọ̀la wa ẹgbẹ́ dání ẹ̀dẹ̀ ń pàṣẹ lé lórí fúnra yín ẹ̀yin àgbààgbà gẹ̀lẹ́gẹ́lẹ́ ẹ̀yin àgbààgbà gbólógbòló àgbà tí ò bá ti kẹun sọ̀rọ̀ yọ kẹkàn sáré ni ẹ ti rí gangan o ẹ ṣẹ̀ṣẹ̀ mú ẹlẹ́ẹ̀dá ẹ rí wíríwírí wọ̀nyí wọ́n máa gbé fúlàní máa gbé gbogbo yín kì í wá ṣe fúlàní nìkan ibo máa ra lè ibi níbi ibi tó yẹ kí wọ́n sin yín sí ibo àtúnrà wọ́n á gbàgbọ́ yín lọ́wọ́ ńgbà bá wá kú wọn wá ní ríbi sí yín sí wọn wá jù yín sójú títì pé káwọn ajá jẹ yín àtẹyẹ bẹ́ẹ̀ ni ẹ tí rí kankan ẹ mọ kíní kankan ẹ orí ọkà lẹ wọn mú ẹ tí rí ẹni tì. That will be all for today Ọmọlúkà is my name ugu ni ká jẹran pẹ́ lẹ́nu ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ ní àgbà tó bá ṣèṣe àgbà á bọ̀wọ̀ fún á bọlá fún á fiyì fún á họmọ wọn á pọ́n wọn lé á yẹ wọn sí àtúntàdúrà máa tì wọ́n lẹ́yìn á fún wọn ní proper and adequate support ṣùgbọ́n àgbà tó sọ pé tá a bá lè kú ká kú bí ìran ọmọ Yorùbá wọn bá lè tà wá kán tà wá bẹ́ẹ̀ yìí kan ṣe ṣe ṣe ṣe ṣe ṣe náà nìyẹn tẹ́lẹ̀ kóra jọ tẹ́lẹ̀ yìí dé àgbẹ̀ ẹ lọ sign agreement pẹ̀lú bìyẹn ti àlà ìyẹn òun sọ̀rọ̀ èmi ẹ ti mọ̀ fáwọn tó kóra wọn jọ yẹn tán lọ sign agreement yẹn wọn òun sọ ọmọ Yorùbá àwọn àgbẹ̀ náà pè wọ́n àgbẹ̀ kò sí àgbẹ̀ Yorùbá tó lè dẹrú ẹ̀ àwọn àgbẹ̀ olóṣèlú ni wọ́n àwọn tí ikú òjijì máa padà nù lọ́sàn-án tí wọ́n ní jèrè ọmọ. kí lẹ sáìn èmi ìkọ́ni program yẹn à special Thank you so much Ọmọlúkà is my name remember tomorrow is my birthday iye iye ayé dídí tẹ̀dí dandan irọ́ irọ́ kí ló ṣẹlẹ̀ yìí èèyàn mi ní ìrọ́wọ́ yín lọ́tẹ̀ yìí ní ìrọ́wọ́ yín ní ìrọ́wọ́ yín wọn bá tágbára wá bí a ti ṣe á sáà fi gan sẹ́nu lọ́la á sì gbogbo ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀wọ́ sí ọmọ lúgà ẹ jẹ́ kí nǹkan dé bí ẹ jẹ́ káwa náà rí nǹkan sọ lórí ìràwọ̀ rẹ wà láṣẹ. <laughs> ah thank you Bakayoko thank you thank you thank you ẹ sẹ́ǹdì kan sọ́mọ lúgà náà ló ṣe yín béèrè fún àkáǹtì mi this is my number ask for my account man and let me do something man zero seven zero four six zero nine two four eight four that is the number to call man zero seven zero four six zero nine two four eight four ẹ̀yin tẹ́ bá wà ní diaspora ẹ̀ tí wọ́n fẹ́ ṣe máa ṣe ẹ máa fi plus two three síbẹ̀ two plus two three four ẹ fi sí ẹ wá gbé wọlé bó ṣe yẹ kẹ́ gbé wọlé iṣẹ́ ń tẹ̀síwájú na tomorrow tomorrow na tomorrow eh tomorrow na tomorrow tomorrow na tomorrow ẹ̀yin tá a bá jọ wà ní group group a ti select àwọn group kọ̀ọ̀kan ká máa ju gift sí don't be surprised tó bá ti wọnú gift nínú group ẹ hmm, kí wọn náà grab ẹ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ránṣẹ́ sọmọ lúkà màámi ẹkún tí ọlọ́run ò ní dójú tì yìí always you are with me God will continue to bless you bàbá mi màṣá jẹ́ màṣá of South Africa aṣíwájú gangan gangan gangan àwọn àwọn tèmi gangan tójú òní tì láéláé àwọn èjìká mi tí òjàṣọ mi jábọ o mo dúpẹ́ pẹpẹpẹpẹ o mo dúpẹ́ wọn apíṣẹ́tì yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà bàbá mi kí wá Afọlábí mo apíṣẹ́tì yín ní gbogbo ọ̀nà mo gbé fún yín ń mmm, pa kò ní bàjẹ́ fún yín tomorrow na tomorrow wọ́n gbà lọ́la ọmọlúkà ń ṣọjọ́ ibi rẹ̀ lọ́la ọmọlúkà ṣọjọ́ ibi rẹ̀ lọ́la ọ̀la o ọ̀la o lọ́la o ẹ celebrate mi na men ló ṣẹlẹ̀ celebrate mi send message sí nọ́mbà tí mo pèsè yẹn pé ọmọlúkà send your account ó dẹ̀ gbọ́n nǹkan síbẹ̀ five thousand ten thousand twenty thousand hundred thousand one million ten million hundred million one billion one trillion one jillion <laughs> kẹ́ẹ̀gbọ́n síbẹ̀ bí mo ṣe sọ sí at least àwọn bàbá bàbá kan lè wo wọn sọ pé Ọmọlúkà ó yá gba ten million naira ẹ lọ fi flẹ lọ́la kó jẹran jẹ ẹran gbẹ mú nǹkan tó fẹ́ enjoy yourself no <laughs> na so it ẹ pè mí Babatope Ìpààyàn god bless you Ọ̀tẹ́bọ́lákún Samuel god bless you thank you so much i love you all Ọmọtọ́lání Akínyẹmí ẹ ṣeun màámi Adéjọkẹ́ Adédàpọ̀ god bless you àwọn ìyá ọmọ lúkà ní gbogbo gbà ní appreciate gbogbo yín thank you àwọn kan tẹ̀ sí celebrate mi láti èmi lọ wọ́n ti post àwọn kan ti post ẹ̀ èmi kọ́ ní bẹ́ẹ̀ dé ó sì dọ̀la twenty seven ah balùkà ká bẹ̀rẹ̀ lónìí ẹ má jẹ́ ṣe bẹ́ẹ̀ de ìsìnkú òfu ẹ fi nǹkan ránṣẹ́ kí ni ṣe yín ah, ah. kí ni ṣe yín ẹ gbé nǹkan ránṣẹ́ ó mà kéré ní sọ ní ìdáhùn ah, ó péjọ lé o ìjálè ìsìnkú jìbìtì o mo tọrọ ni o ẹ dákun ẹ fún wa o mo tọrọ ni mi fìtì ju karùn ẹ ẹ jù sí wa god bless you ọmọlúkà ismail moya ready down ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá ó yà kọ́ má jò pẹ́ má jò pẹ́ má jò pẹ́ má jò pẹ́ ìbùkún ní bórílẹ̀-èdè